بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى الحمد لله الذي هدانا إلى الإسلام والصلاة والسلام على نبي السلام وعلى آله وأصحابه عليهم الصلاة والسلام إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba láti wá tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa àbẹ̀lọ́ ọ̀la ọba alágbára ẹnìkọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin wa kọ́lọ̀mọ́sà fún wa ní àgbọ́yé náà tọ́lọ̀mọ́ fún alágbọ́yé náà lílò rẹ̀ kọ́lọ̀mọ́sà àjẹ́ ọlọ́run fẹ́ nìkọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tí a fẹ́ gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni wa súrátì dọ́hà wá fawahiduha wa ha. súrátì dọ́hà. ó jẹ́ ọ̀kan nínú àwọn sóra tí ọlọ́run sọ̀kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam suratu duha hmm, makiya ina àwọn sura tó sọ̀kalẹ̀ sí makan sababu nuzuli hadhihi sura ara yin tó fa tí ọlọ́run fi sọ sura yìí kalẹ̀ òun náà ni ìmá fi ẹsẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ìmá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lérí iṣẹ́ ọlọ́run ọba àti ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọ̀ràn ànábì sí gbogbo àgbáláyé sallallahu alaihi wa sallam ó wá nílùú Mẹ́kà ìlú mọ́kà tí ó ti gbé dìde yìí àwọn ọ̀tá wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n ń sọ̀tà nàbì sallallahu alaihi wasallam kí lóò anábì ní kí wọ́n má ṣe má tí ọ̀tá fi pọ̀ anábì ní kí wọ́n má bọ òrìṣà mọ́ kí wọ́n má sin tọ́lọ̀ wọn bá ń dá mọ́ kí wọ́n sì má wá ìràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run ká máa sin ọlọ́run ọba adẹ́dàá ọba ẹyẹ ọ̀kan kí wọ́n sì má wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba Allah anabi ama yẹn náfìlà lóru anabi ama ṣe náfìlà sẹ́mi pé náfìlà òru fún anabi ọ̀rọ̀ yẹn ni a'udhu billahi minash shaitani rajim ọlọ́run wa minal layli fatahajjad bihi nafilatan lak fatahajjad ọlọ́run rẹ̀ anabi dáadáa ní kọ́ ọmọ sí tahajjud lóru àwọn adájá lòún mà tó kù náfìlà lọ́jẹ́ fáwọn jẹ́lọ́jẹ́ fáwọn yìí náfílà ọ̀ràn yẹn nífà nábùwà Muhammad sallallahu alaihi wasallam òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ tí àfáwà Jundub ọ̀dọ́lá ànihu nínú àwọn sahaba ó ní ishtaka annabiyu sallallahu alaihi wasallam ó ní ọ̀rẹ́ annabi annabi annabi nke wọ́n lè yàn ké ní èdè lárúbáwá tí wọ́n ní ṣítáka ìyá ni mọ́rùdọ̀ ìdùnnàgbé ọ̀rẹ́ ànábì torí tí ọba rẹ̀ yàn èyàn máa ké inú kọ́ máa ké sínú àbí kọ́ máa ké síta àbákọ̀ ìṣẹ́ni tí ọ̀rẹ́ tí ò ní máa yé ṣítáka ó ní ọ̀rẹ́ ànábì ànábì ń kérora fọlọ́mù yẹ́kùn láyìlátẹ́ ní àwọn láyìlátẹ́ yìí ọlọ́ ànábì wá sí odidi òrùjọ kan àbí ká ní òrùjọ méjì tànàbí ò ní àǹfààní láti dìde yan náfìlà ara ò yá ànábì ń kérora àwọn Abu Jahal Abu Lahab àti gbogbo àwọn Umu Jamil ìyàwó Abu Lahab àtàwọn míì náà nínú àwọn tó ń jẹ́ kèfèrí tálẹ́ mi máa ń pè wọ́n lọ́sàn-án wọn yìí gbọ́ wọ́n làwọn ọ̀gbà àwọn ọ̀gbà ọgbọ́ àwọn ọ̀gbà ọgbọ́ olóòótọ́ olóòdodo ni àmọ́ èyí tó ń sọ pé lọ́rùn sẹ́yìn àwọn ọ̀gbà yẹn gbọ́ òrìṣà táwọn bọ̀ yìí làwọn máa bọ ibẹ̀ làwọn sì máa wá tí àwọn bá ń fẹ́ àmọ́ tó bá di òru tí ànábì bá ń ṣe náfìlà gbogbo wọn ni wọ́n máa ń jíra wọn wípé ó ti bẹ̀rẹ̀ o títí ń ka kíní ọ̀rọ̀ tó ní wọ́n sọ kalẹ̀ fóun yẹn o àdàbí àmọ́ ka àmọ́ ṣe náfìlà àmọ́ gbóhùn sókè díẹ̀ díẹ̀ wọ́n làwọn tá a wá ń wù yìí ìgbà tó wá di ijọ́ tí ọ̀rẹ́ ànábì òru ijọ́ tó ànábì yìí wọn ò wọn ànábì ijọ́ kínní wọn ò wọn ànábì ijọ́ kejì wọ́n wá lọ lè bára wọn wípé ó rí pé ọ̀rẹ́ ara lẹ́yìn ọlọ́mọfẹ́ ni wọ́n sọ́ta lẹ́nu jẹ́mọ́ mẹ́rin bá ti dúró lédè òdodo àwọn yóò máa sọ̀yàn ọlọ́mọdé àṣubú lọ́ta lọ́wọ́ Allahumma na'udhu bika min jahdil bala Allahumma na'udhu bika min jahdil bala wa daraki shaqa'i wa su'il qada'i wa shamatati al-a'da ọ̀kan náà wọ́n ní wọ́n lọ́wọ́ àjálù ti jálù yàn tọ́ta fi yọ̀yàn wọ́n sọ mi bẹ́ẹ̀ wọ́n jẹ́ padà wá dó lórí ibú lẹ́yìn ìgbà tí mo ti wà lójú ọ̀nà rẹ̀ wọ́n fà mí kó ní Islam àkọọ́lẹ̀ mọ́jọ ṣẹlẹ̀ sí mi lẹ́yìn náà wọ́n fi ẹ̀rín mi sọ́ta ní ẹnu àdúrà yẹn púpọ̀ àwọn ká lè wa a'da wọ́n bẹ̀rẹ̀ sí kẹnubọ́lẹ̀ ara lẹ́yìn tàràkàhù rọ́bùhù ọlọ́run ọba rẹ̀ ó ti filẹ̀ ọlọ́run ọba rẹ̀ ó ti filẹ̀ ẹ pé kùránì tí máa ń kà lóru yẹn ó ní wọ́n máa ń sọ̀rọ̀ kalẹ̀ fóun ẹ rí pé kalẹ̀ lì àyíká yẹn ìtumọ̀ ti pàtì wọn ò ránṣẹ́ sí mọ́ ránṣẹ́ sí ni tó kà lóru wọ́n bẹ̀rẹ̀ sí fẹnu wọ́n kẹnu bọ̀lẹ̀ títí tí ìyàwó Abu Lahab sàmúkóhùn láyà gan Umu Jamil èyí tí máa ń lọ lè kó ẹ̀gún sí ojú ọ̀nà anabi tá a nínú suratu Lahab Umu Jamil ni wọ́n pè òun lọ́wọ́ láyà láyà lọ́wọ́ lọ́ọ́ bá anabi sallallahu alaihi wasallam ìgbà tó déwájú anabi Muhammad afáwájú ń ó ní ìṣítàkà ànàbí yìí sallallahu alaihi wasallam ó ní ọ̀rẹ́ ànàbí fàlàmìyẹ́kùn laylatan aw laylatayn ànàbí wà nígbà láàyè láti dìde lóru bóyá òru kan àbóru méjì fa'atati imra'atun faqalat ya Muhammad arábìnrin kan wà lọ́lẹ́ bá ànàbí arábìnrin yìí kí lórúkọ rẹ̀ Ummu Jamil ìyàwó Abu Lahab faqalat ya Muhammad bá ànàbí ilé ó ní wa Muhammad ma ara shaitonaka illa wa qad tarakaka wa qalaaka gbogbo wa ni a ti ma si rẹ titu esu rẹ ti ma mu ọrọ tọ n sọ jáde lẹnu ti ma mu wa fun ẹ esu rẹ alijanu rẹ wọn wà pọrọ ọlọrun ní koran ó ti da tó yẹ esu yẹn ó ti fi ọ lẹ́yìn náà ó sì ti kọ̀ ẹ́ sílẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn mufasirun wọ́n ní àwọn tá a wí yìí wọ́n ní ọlọ́run ọba àlá yóò fẹ́ lòmí ìpààrọ̀ rẹ torí pé yóò fẹ́ lòmí ìpààrọ̀ rẹ náà ni ò jẹ́ kí wọ́n yà sí ọmọ sọ ma pé àyà kankan sọ̀kalẹ̀ mọ́ ọ̀ọ́ káyà ń jẹ ẹ̀ta ọ̀káyà yín jẹrin ọ̀káyà lánàá wọ́n ti pa ọ́ tì èṣù rẹ ti fi ọ́lẹ̀ àlìjẹ́ni tó ń lò kò tẹ̀lé ọmọ ẹ wọ̀rọ̀ burúkú jama ànábì wa ṣe sùúrù lọ́lọ́run wa sọ sóràtù dúhà kalẹ̀ ìtọ́fà tọ́lọ́run ni tó fi sọ sóràtù dúhà kalẹ̀ nìyẹn. a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wad-duha aqsamallahu biwaqti duha li'azamatihi ọlọ́wọ́n bá búra wáwò yẹn wáwò lùkọ́sàm ni àmọ́ fi ń búra ni ọlọ́run ni mo fi àsìkò duha mo fi búra la yuqsimu al-azimu illa bi'azim ọlọ́run ọba tó tóbi ò ní fi nǹkan kan búra àbíkọ́jẹ́ pé nǹkan yẹn tóbi àsìkò duha tóun bá ti yọ lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tóun yọ títí tí zuri ó fi kù ẹ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àbí ká ní ọgbọ̀n ìṣẹ́jú àsìkò tó ń pè lásìkò duha ni àsìkò yẹn lọ́lá lọ́dọ̀ ọlọ́run púpọ̀ náà fi ní ká wá àǹfààní bá a ṣe yẹn náfìlà duha rákà méjì àbí rákà mẹ́rin àbí rákà mẹ́fà àbí rákà mẹ́jọ èyí tí pàdé bá ṣe kí ni lọ́ba ká lọ́ba ṣe ráyè sí ní ìbá wà ní wíkẹ̀ndì sí ọ̀dà kéèyàn mọ́ kí dùn wá bẹ́ẹ̀ bá wà níbi iṣẹ́ náà tí àyè bá yọ ọ́ lẹ̀ fún ọ táyè bá ṣe kí ni tọ́ba yọ ọ́ lẹ̀ fún ọ òṣè náà fìlà nínú àwọn nǹkan tí èèyàn máa ń bá wájú ọlọ́njọ́ àlùkìyàmọ̀ ni ọtọkùnrin wa tóbìnrin wa kọ́lọ́mọ́sàjọ́ rọrùn fún wa ọlọ́mọ fún àwọn àsìkò tó bá lọ́lá búra nígbà míì ọlọ́run fi gbogbo òru búra nígbà míì ọlọ́run fi gbogbo ọ̀sán búra wàláìlì ìdáyẹ̀gṣà ọlọ́run fi gbogbo òru búra wọn nà hárì ìdájájálà ọlọ́run fi gbogbo ọ̀sán búra mẹ́ẹ̀ àwọn ọlọ́run tó wá dá àwọn àsìkò kan yà lọ́tọ̀ nínú ọ̀sán àbí nínú ọjọ́ nínú àsìkò tọ́lọ́run tó ń dá yà sọ́tọ̀ ó ní wàlúfàjì àsùbà ọlọ́run fi búra ọlọ́run fi wàdúhà ọlọ́run fi búra ọlọ́run tó fi wal asr ọlọ́run fi búra kò sí wàdúhùr ìdúgbò náà àwọn àsìkò yẹn àsìkò tí ọlọ́lá lọ́dọ̀ ọlọ́run ọba jù lọ ni ọlọ́run ọba ní wàdúhà mo fi àsìkò dùhà búra wal layli mo sì fi gbogbo òru búra mo fi òru búra akisamanla òbí léèlì ìdá sàjà ìdá sàjà ni pé ìdá akébàlà dọ̀rọ̀ àmọ́ nígbà tí ọba dúdú kirikiri ni wọ́n pè ní ìdá sàjà wọ̀lẹ́yìn mo fi òru búra ìdá sàjà nígbà tó bá dúdú kirikiri tọ́jà pé ẹ̀ nílẹ̀ ni ti ń bọ̀ ẹni tí ń bọ̀ náà ò ní rí wọn náà àsìkò yẹn ọlọ́wọ́n bá fi búra. ma wadda'aka rabbuka wa ma qala ìtọ́jẹ́ kọ́ lọ́wọ́ bá ọlọ́wọ́ búra jawabul qasam ìtọ́jẹ́ kí ọlọ́wọ́ fi dùhà búra àti òru òun náà la fẹ́ kà yìí ọlọ́run ní ma wadda'aka rabbuka ọlọ́run ọba rẹ kò pa ọ́ tì má dá wọn lóhùn eré ànábì má dá wọn lóhùn ọlọ́run ọba rẹ ò sí kíni ọlọ́run ọba rẹ ò pa ọ́ tì wọ́n máa kọ́là ọlọ́run ọba rẹ ò sì bínú sí ọ lẹ́yìn ìgbà tó ti nífẹ̀ẹ́ rẹ kò bínú sí ọ kò sì ní bínú sí ọ. má wà dá àkàrọ̀ búká ọlọ́run ọ̀pá kíni kọ̀pá ó tì wọ́n máa kọ̀lá ọlọ́run ò sì bínú sí ọ. wàlàlà àkírọ̀tù khairun laka mina lùhùlà ọlọ́run bá ní sórí ọ̀run rẹ khairun laka mina lùhùlà ó lóore ju ilé ayé yìí lọ. gbogbo àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run fi ń fa nábì lọ́kàn balẹ̀ wàlàlà àkírọ̀tù ọlọ́run bá ní ọ̀run rẹ khairun laka mina lùhùlà ó dáa ju ayé rẹ̀ yìí lọ oore tá a fún ọlọ́run ó dáa ju oore táyé yìí lọ. wàlàdáàrú ayé wàlìdáàrí àkàrà khairu laka min hadhihi dar ibi tó dé sí lọ́run àkàrà rẹ̀ ó ju ilé ayé yìí lọ ló jẹ́ pé ànábì ò ka ayé kún bí yóò ṣe ka ọ̀run kún. àfàwà abdullahi bin masoud oníjọ́ kan ó ní ìdítajà rasulullah sallallahu alaihi wasallam hasiri ó ní anabi ìjọ́ kan ó sùn anabi sùn lérí ẹni ní ìmọ̀lúkọ tí wọ́n ń pe àwọn ẹni tí a máa ń lò ní lókè pẹ́lẹ́gbẹ́dẹ́ yìí bá jí gbogbo ẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì àtẹ̀yìn yóò falà síbẹ̀ ẹni gíni jama èsì ẹni ta ara wọn pè àwọn ilé ìkó là ń bá sọ̀rọ̀ náà àwọn ẹni tó jẹ́ pé wọ́n to igi yẹn wọ́n to jọ ẹ̀hẹ̀n bẹ́ẹ̀ bá wá sùn sáré yọ wà lálà séèyàn la téèyàn bá jí ẹ̀ rántí mọ́ ẹ̀hẹ̀n irú àwọn ẹni tí wọ́n lò lásìkò ànábì oye òun náà lẹni tó jẹ́ pé ta bá sùn lérí ẹ̀ yọ fa ìlà sí ara ẹni ilà yóò padà parẹ́ o àmọ́ yóò sì kọ́kọ́ wà ń bẹ̀ tẹ́yìn bá jiná. bàbá abdullahi bin masoud ó ní ẹni tó ń rí tá nàbì fi sùn nìyẹn fàásàrà fi jàǹbìhì ó ní fàásàrà fàásàrà fi jàǹbìhì ó ní ẹni yẹn ó wá la ilà sí ẹ̀gbẹ́ ànábì ẹ̀gbẹ́ tó fi sùn yẹn òun wá rí ilà ń bẹ̀ẹ́ ìtumọ̀ ẹni pé ẹni yẹn ànábì sùnlé bó ṣe sùnlé yẹn ó ti la ìlà sára ànábì ẹ̀yẹ́ màyá mi nílẹ̀ sìn wa. àbá abdullahi masoud onímọ̀lá mọ̀ṣítáì kọ́dọ̀ onígbà tá ànábì jí jàálìtú amsahu jambahu èmi ni wọ́n bá fọwọ́ ra ẹ̀gbẹ́ yẹn ẹ̀gbẹ́ tí ó ti falà kó lè bá di padà wọ́n fọwọ́ ra báyìí. wọ́kúlì tu ó ní mo wá sọ fún àdàbí pé yá Rasulullah wo òjíṣẹ́ ọlọ́run ala adantana hatta nabsuta laka ala al-ashir shay'a. kí ló dé tí fún wa kó tó máa sùn lórí ẹni yìí ọ̀bẹ ti já kálíbà wá àwọn Eh, nǹkan bí aṣọ àbí bí òwú fẹ́jẹ́ pé a lè tẹ́sẹ̀rí rẹ̀ kí ọmọọba máa rí ìnira pẹ̀lú eré ẹni tó ń sùn yìí ọ̀bájábọ̀ wá ibùsùn kan sí tí ò ní jẹ́ eré ẹni èyí tí falà sí nílà wàkọ́lá rasulullah sallam anabi ni máàlì wálé dúnìyà anabi ni kí wọ́n wá kèmí àtayé papọ̀ èmi àtayé kí wọ́n wá dà wá papọ̀ ayé ń lọ lọ́tọ̀ èmi ń lọ lọ́tọ̀ ni ilé ayé gèmí wá wá nílé ayé bí mo wá ń wá yìí ọ̀run ni mo wá sí kíni ọ̀run mo wá mo ní wá ń bì kìí ṣe ayé innama masali wa masalu dunya karakibin dhalla tahta shajaratin thumma raha wa tarakaha anábì ní èmi àti ẹni tí ó ń ṣèrìn àjò bákan náà ni wá àpèjúwe èmi ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tó ń ṣèrìn àjò tó wá sinmi sí abẹ́ igi kan fún mọ̀ráha wọ́tàdákàá lẹ́gbàá tó sinmi díẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí bá rìn àjò rẹ̀ lọ ló bá fi abẹ́ igi yẹn lẹ̀ èmi àti arìnrìn àjò ànábì ń fira rẹ̀ wé arìnrìnàjò ìtumọ̀ ẹni pé ibi tá à ń lọ òun ni ká máa wò a kàn yálé ayé fásitì díẹ̀ ni gẹ́gẹ́ bí arìnrìnàjò ṣe ya abẹ́ igi tọkàn rárá sinmi díẹ̀ tó sì ń bá rìn rẹ̀ lọ arìnrìnàjò tó wá sinmi lábẹ́ igi ṣé ó lè farabalẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ kọ́ máa kọ́lé ń bẹ̀ kọ́ máa kọ́ máa tún bẹ̀ ṣe kọ́ máa ṣàkólé kan lérí abẹ́ igi yẹn tó sì mọ̀ pé òun ò ní pẹ́ ṣe kí ni òun ò ní pẹ́ kú òun bẹ̀ òun kàn sinmi fásitì díẹ̀ ànábì ní abẹ́ igi yẹn ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ilé ayé ilé ayé mi ọ̀rẹ́ gẹ́gẹ́ bí ẹni tó wà lábẹ́ igi yẹn. kákan ọ̀sìn lọ́hùn ká sì jẹun ká mu ká máa lọ ibi tí ọlọ́run pèsè kalẹ̀ fún wa òun náà ni àlàáfíà agbọ́ yorùbá yẹn yé jàmá ìtumọ̀ ni pé ilé ayé wọ́n máa ń léèyàn kó mẹ́ẹ̀ lórí ìjì ni gèdè pé olóò pílánì pọ̀ fẹ́ kú ò ló sì jẹ́ pé ilé tó jẹ́ pé à ń padà lọ yẹn téèyàn bá sì ti débẹ̀ èèyàn ní kú ń bẹ̀ mọ́ òun lẹ́yẹ ká máa ṣe kínni òun lẹ́yẹ ká máa lé kìí ṣe ilé ayé tó jẹ́ pé lógìgì lèèyàn máa ń ṣe kínni ilẹ̀ yẹn máa kó mbẹ́. èsì tí ànábì fún Abdullahi bin Mas'ud nìyẹn kí là ń gbọ́ inú èsì yẹn òun náà ni pé sọ̀rọ̀ bẹ́ẹ̀dì láàmú àwa rán níbi èyí tí mẹ́lẹ̀. àdìsí yóò pé bọ́yá kálọ̀ lè rẹ ní sílé o ìpè tọ́ wọ́n ní ẹni tí máa ń la pàápàá lànàbí ṣe kíni lànàbí fi sùn. ètò wọn jí ó yé wa níbẹ̀ náà ni pé èyí táwọn ń lò lásìkò wọn ìlànàbí lò yẹn ó sì jẹ́ pé ìmíì dáa jù lọ àmọ́ ànábì ó pèfà ìyẹn ju èyí tó dáa jù yẹn lọ ló jẹ́ pé àwa náà eléyìí sí àwọn ibùsùn lọ́wọ́ nílé ayé bí ìbá gbọ́ iye tí wọ́n ń ta ibùsùn tẹ́lẹ̀ omi ti ń sùn ọkọ̀ òdìdí lé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wala al-akhiratu khairul laka min al-ula ọ̀run rẹ ó lóore jùlọ ayé yìí lọ fún ọ ìwọ fi wọ́n lẹ̀ lọ́gbà àwọn táwọn wíyà búláàbì àbújá àlè owó ń bẹ lọ́wọ́ wọn àyà kà wọn wọn láyà lójú kí wọ́n máa lọ lè bá ànábì sallallahu láti máa fà ànábì ṣe yẹ̀yẹ́ ọlọ́run bá ní wá gbọ́ wàlà sáwùfà yu'tika rabbuka fatarda ọlọ́run ọba rẹ̀ padà fún ọ ní gbogbo ohun tó ń fẹ́ minanas nínú àránṣe torí lásìkò yìí ìbànújẹ́ lànà mi fi ń gbélé ayé mọ́kà wọ́tẹ̀mùkín ọlọ́wọ́n gbọ́dọ̀ gbà á láàyè lọ́gbàdà fẹsẹ̀ rẹ múlẹ̀ wọ́kẹ́sìlá tìlmọ̀mìnín àwọn olùgbàgbọ́ òdodo padà pọ̀ ọlọ́wọ́n padà darí àwọn èèyàn ńláńlá sí ọ tí wọ́n gba iṣẹ́ rẹ̀ ọ̀lẹ́sẹ̀fà yóò ti kàrọ̀ búkà ọlọ́wọ́n bá alẹ́ yọ̀padà fún ọ tó ń wá fàtàdọ̀ inú rẹ̀ ó sì dùn gbogbo tá ń gbọ́ yìí náà ọ̀yẹ́ àti tá a kà ń ni à ń gbọ́ ó náà ní pé nǹkan kọ́kọ́ máa rọ́ọ̀fù náà kó tó èyàn kọ́kọ́ ya ọ̀lẹ kó tó da lágbára èyàn kọ́kọ́ ya aláìní kó tó ní kó tó ní gbogbo wa ni akọjá ní marhala yẹn ìpele yẹn ọlọ́run bá ní alamuyẹ̀jì di kayetima fa awa alamuyẹ̀jì di kayetima ṣé ọlọ́run ọba ò ọ ní ọmọ òrukàn tẹ́lẹ̀ ni ṣé bó rí ọlọ́mọ òrukàn tẹ́lẹ̀ fa awa wọ́dọ̀ nílé ọlọ́run padà wá fún ọ nílé tí wọ́n ń dágbé fúnra rẹ̀ ọlọ́run rí ànábì lọ́mọ òrukàn tẹ́lẹ̀ ọlọ́run ṣe bí ọmọ òrukàn ni ọ tẹ́lẹ̀ nítorí pé bàbá ànábì kú ànábì ń bẹ ní ilé ayé ń gbà wọn àmọ́ kò tí ì jáde sílé ayé ń bẹ nínú kun màmá rẹ̀ ńbẹ nínú òpó ńlónìí inú oyún lànàbí wà tí bàbá rẹ̀ fi kú nígbà tí bàbá kú ìyá gbẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ wọ́n kọ́ gbẹ̀rẹ̀ lọ àlímọ́tò sàdíà òun náà tó tọ́jú ẹ̀ wọ́n kàn ní transfer ànábì káàkiri àlímọ́tò sàdíà náà tó tọ́jú rẹ̀ òun náà ó ti gbàdá gbé fún màmá rẹ̀ màmá rẹ̀ òun náà ti ń tọ́jú rẹ̀ nígbà tó pé ọmọ ọdún mẹ́rin màmá náà tún kú ọmọ ọdún mẹ́rin ni màmá rẹ̀ kú àníbi tó relocate ìmọ̀ náà tún gbé lọ wọ́n tún gbé lọ ọ̀dọ̀ Abdulmutalib bàbá bàbá rẹ̀ nínú transfer níbi síbẹ̀ wọn èèyàn ńlá nífa ẹ̀wọ̀n tójú rẹ̀ nígbà kékeré ó ti ń gbọ́dọ̀ bàbá bàbá rẹ̀ Abdulmutalib irú ànábì pé ọmọ ọdún mẹ́jọ bàbá bàbá rẹ̀ náà tó kú wọ́n ní transfer rẹ̀ sọ́dọ̀ Abu Talib ẹ̀tọ́ náà kọlu mi makani ilẹ̀ makani torí pé bàbá rẹ̀ tí ó gbọ́dọ̀ rẹ̀ bàbá òun ò sí láyé mọ́ nígbà bàbá òun ti sí láyé yẹn àfi kí kọ́lọ̀ lè gbọ́dọ̀ ẹlòmíì tí wọ́n máa tọ́jú ẹ̀ ọ̀dà Abu wà tó fi wá bàlágà tó fi wá di pé ń bá a lọ sí sam wọ́n jọ ń tajà wọ́n jọ ń rajà ní mo mú ànábì lọ́wọ́ wọ́n lọ lè rajà wọ́n lè tajà ibi ọjà tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ yẹn ibẹ̀ ni mẹ́sára ọmọ ọ̀dọ̀ Khadija mẹ́sára yẹn ọkùnrin ni o kìí ṣe obìnrin o mẹ́sára tù ọkùnrin ni bíi Hamza tù ọkùnrin ni bíi Talha tù eh, Talha tù àwọn ọkọ̀ kan bẹ tí máa ń jó kọ́ ọ obìnrin tó jẹ́ pé ó kọ ọkùnrin ni òbí dátù ó ti yé tọ̀ kọ́ máa sọ pé mẹ́sára arábìnrin yẹn wá bá nábìnrin rẹ̀ àjò ọmọdọ̀rọ̀ rú mẹ́sára tù yẹn òun lọ́wọ́ rí ànábì tí ṣe ń tà tí ń rà lọ́wọ́ mú lọ́rẹ̀ẹ́ ọwọ́ sọ fún Khadija pé mo bá arákùnrin kan pàdé olóòótọ́ ni ara rẹ̀ balẹ̀ ó sì mọ̀jà ta ìwọ wá ní ìwọ́jà fáwọn ò báárà lókùn tó ọmọ ṣe kiri tó ọmọ tọrọ ó sì máa lọ dé òkú bókù bá ṣe ń kú sí ládùúgbò nínú ọmọ ṣe kiri nínú rẹ ọmọ dùn sí bẹ́ẹ̀ máa ṣe jàdásà kan lọ́wọ́ tó tún ní ẹnìkan ti tó kú ẹgbọ́n wọn ní òde kan tó wà ó ọlọ́mọ sọ ní alùbídíà wọn bá tún ayé wọn ṣe ayé wọn rọ̀ fún gan àfa bídíà àfa ẹlẹ́bọ <laughs> yóò lóun ò lè ṣiṣẹ́ pé. Eh, owó àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ owó wọn làwọn máa ń dáńdà wọn bí ọba máa jalè yóò sì máa tọrọ báárà yóò sì kánú méjèèjì torí gbọ́gbọ́dọ̀ sẹ̀mí ẹni tí agbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ wo bí ó ṣe bẹ̀rẹ̀ sẹ̀mí ẹ̀ wọ́n gbọ́dọ̀ ní liability lẹ́yìn lẹ́yìn náà bó ló ṣe máa ń pè wọ́n kọ́ àfáà tó wàá máa gba fóònù àwọn olówó ọmọ pè wọ́n káàkiri kán náà lọ́wọ́ wọ́n báwo iṣẹ́ tí wọ́n ń ṣe ìwọ lè ṣe yóò ní àwọn báwọn bá ti kéwú àwọn ti kéwú kan owó ìpolówó náà wá wà mo ti wá rí àwa wọlé rẹ̀ kò sówó ń bẹ̀ mọ́ ìgbésí ayé ànẹ́bí lèyẹ máa fi ń to ìgbésí ayé èèyàn tí máa fi ṣe kíni tí máa fi súrèjì mẹ́sàrà yìí òun lọ́wọ́ ròyìn fún kọ̀díjà kọ̀díjà wa ní ọ̀dà àgbà ṣiṣẹ́ bíi kí bàbá olówó ńlá kan lọ́jọ́ pé Khadija kò sí obìnrin tó lówó tó ní gbogbo àwọn tó wà Maka àwọn ọkùnrin gan wọ́n tẹ̀lé lẹ́yìn ni ọwọ́ bá ànábì ṣiṣẹ́ ànábì náà bá ṣiṣẹ́ lọ́wọ́ á rí òótọ́ ẹ̀rí òótọ́ ní ìbá ti lóòótọ́ yóò dáa fún yàn tó bá ti láàmú náà yóò padà dáa fún àmọ́ tó bá láàmú náà yóò padà tòṣì torí àwọn tó bá fẹ́ gbà ẹ̀kan náà lọ́ọ́ wọn mọ́ lẹ́yìn kó gbá wọn tó bá yìí kọ bẹ̀rẹ̀ òṣì lókù òṣì tó nípa ìyàwó kọ̀díjà wa rán yàn sáà nábì pé òun fẹ́ fẹ́ ló ṣe fẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa fẹ́ tán nǹkan ṣe wá ń ṣe kínní nǹkan ṣe wá ń rọrùn ọlọ́run ọba ni alámúyẹ dídíkà yẹ tí máa sèmi àti rí ọ ní ọmọ òrukàn tẹ́lẹ̀ fa áwà àti padà wàá gbọ́ láàyè ìwọ tó ń wọ̀sùn fa àwa àwọn ọlọ́run wàá fún ọ níbi tí wọ́n máa dágbé tó ní wọ́sùn lọ́dọ̀ ẹnì kankan mọ́. ọ̀wọ́ jẹ́ dàkàdọ́ lànfàdá rẹ ó sàti rí ọ ní kò ní mà tẹ́lẹ̀ dọ́là tó wà ń bẹ̀rẹ̀ kété gbá ní orí ọlẹ́ni tó ti sọnù ànábì sọnù. wàá fọ̀nà mọ́ ó tún àwọn ìjọ rẹ nípasẹ̀ rẹ̀. torí fáhàdá kà ọlọ́run sọ́dọ̀ ní fáhàdá adégbò ìwọ àtàwọn àlùmọ̀ rẹ ọlọ́run fi wọ́n mọ̀nà ọlọ́run láti lọ lẹ́ni tó yí kọ̀ mọ̀tẹ́lẹ̀ dọ́ọ́lá tó wà mẹ́yẹn alẹ́dìyẹ láàyè àlàm ẹni tí ó mọ̀tẹ́lẹ̀ tọ́lá ànábì ò fìgbà kan sọnù kọ́ mọ wàánú àánú gbogbo à ń ṣe bọ́ ànábì bá wọn ṣe tẹ́lẹ̀ náà kọ́lá wọn tó rán Jìbìrìlù wá ànábì bá wọn mutí ànábì bá wọn tẹ́tẹ́tẹ́ ànábì bá wọn gbowó èlé ànábì bá wọn ṣe ṣìnà ànábì dá lúrú dọ́là dọ́wà ń bí nínú èdè ńgbà mi àmọ́ ń tún ní àánú àmọ́ bí ọlọ́run ọba rí ọlẹ́ni tí ọmọ fa àlámàkà dín ọwọ́ fi ẹ̀sìn yìí mọ̀ bí tàfà sílì yìí ọ ṣàlàyé ẹ̀sìn yìí fún ọ ọlọ́run ọba àlá ọ ṣà ọ lẹ́sà ọwọ́ fi ẹ̀sìn yìí yóò fi mọ̀ ọ ìtumọ̀ ọwájàdáka dọ́ọ́lá fàhàdà ọlọ́run rí ọlẹ́ni tí ọmọ tẹ́lẹ̀ ọwọ́ fi ọmọ náà sínú àgbọ́yé ẹ̀sìn wàwájàdàkà áìlà ń fa àgìnà ọlọ́wọ́ bá aláàrí ọ ní áìlà áìlà lẹ́nu tó dé pé tí ọba rí ẹnì kejì kò lè sẹ̀mí nígbà ní áìlà ẹni tí ò ní tó dé pé wọ́n fún un lóúnjẹ àárọ̀ ni yọ́ọ́ máa retí ká fún un tọ̀sán tọ́ba dalẹ́ yọ́ọ́ máa wọ̀nà sí wọ́n ń bọ̀ ah, ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ata àti lùsẹ̀mí rí ọlọ́mọdé àtó padà síbẹ̀ kò sẹ́nìkan tí ó lórí jama tó dùkúlẹ̀ tó máa retí ẹni tí ó fún lóúnjẹ àárọ̀ tó bá tún dọ̀sán bróda ti wọlé ọ̀rẹ́ ti wọlé dáàdi ti wọlé ọlọ́mọ ní bó o ṣe rí tẹ́lẹ̀ nìyẹn eré ànábì fa àgìnà àwọn ọlọ́run padà wàá rọ̀ ọ́ lọ́rọ̀ débi pé ò ní bùkátà sí àwọn ẹ̀dọ́ ọlọ́mọ àrọ̀ ọlọ́rọ̀ àwọn afáà ní ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ansu alinas láti máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú owó Khadija àtàwọn ìpín tí wọ́n máa ń pín fóun náà tí wọ́n bá kó nǹkan lójú ogun sọ̀rọ̀ pé táwọn kèfèrí tí wọ́n bá ń wí ní àwọn ànábì gbogbo nǹkan ìjà wọn làwọn náà ṣe kíni ni wọ́n kó nínú ṣẹ̀ríà Islam náà bẹ́ẹ̀ náà bá ń wí ní àwọn tí wọ́n fẹ́ pa yín gbogbo nǹkan tí wọ́n fi lẹ̀ lẹ́sẹ̀ kíni lẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ ni ẹ fún ànábì náà ní ìpín báyìí tẹ́ bá ti kó lẹ́yìn náà àwọn sàhábà máa mú ànábì lẹ́bùn ọmọ fún ànábì ní kíni ọmọ fún ànábì lẹ́bùn ànábì wa ní ọwọ́ di ẹni tí kìí ṣe kíni kìí lọ lè bá àwọn èèyàn kó tó sẹ̀mí má ọlọ́run ọba àwọn ọlọ́run àwọn alárọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ìgbà tó ti jẹ́ áìláńd ẹni tí wọ́n máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn bọ́rọ̀ bá wá rí báyìí òun náà wá gbọ́ o ẹ̀rìn fa amalẹ̀ tí ma gbogbo àwọn ọmọ òrukàn tí wọ́n náà bá ti wá rí fala takahar fala takahar la takaharuhu ala mali fatadhhaba bi haqqihi li da'fihi man yajau <laughs> alkohar ọba jẹ nípa àbí látara wọn ti kọ́ ha yẹ́kọ̀ọ́rò fala takahar mọ́yàn jẹ́ o nítorí ọ̀lẹ tí ọ jẹ́ ọ̀lẹ ọlọ́run sọ fún àdébí pé torí wọn náà ti jẹ́ ọmọ òrukàn lánàá tọ́ba ti wá rí ọmọ òrukàn rántí bí wọn náà ti wà lánàá kọ́ ọmọ ṣe dáadáa sí fala takahar la tahtakir al yatim má fojú yẹ̀yẹ́ wọn má pa wọn tì ọlọ́run sọ fún ànábì fáà ni pé nítorí bẹ́ẹ̀ nítorí pé àwọn ọlọ́run ọba ayọ̀wọ́ náà kúrò nínú wàhálà ìjọmọ òrukàn aṣèrò ọlọ́rọ̀ bí wọn náà bá ti wá rọmọ òrukàn ẹ mọ́sá burú sí lẹ́yìn náà mọ́ yẹ̀yẹ́ rẹ̀ mọ́ gba ẹ̀tọ́ rẹ̀ fàlàtẹ̀ kàhár mọ́sá burú fún un wàá mọ̀ gbogbo àtọ́ sì rí àwọn tí wọ́n ń béèrè àwọn ẹ̀bùn mi nítorí ọlọ́run wọ́n dúró lójú ọ̀nà rẹ ọ̀pàdé wọn ni ó ẹ̀bùn nítorí ọlọ́run asáìl tó o bá ní tó fún kílẹ̀fẹ́ kílẹ̀fẹ́ kílẹ̀ tó fẹ́. Ah. Eh, good morning sir yes yes <laughs> allah akbar <laughs> lọ́sànán wa owó ìmọ̀sán yẹn dídá gúdà ni ẹni tá a wí òun náà ó tẹ ẹlẹ́mìí ní ṣòkòtò méjì lọ́dún márùn-ún ṣòkòtò kan náà nígbàrọ̀ nísìnyí ó ti wá di mílíọ̀nìyà. òun náà máa ń béèrè ní kó tó sẹ̀mí ọlọ́run rẹ̀ ànábì rántí o ẹni tí máa ń béèrè fàlàtà ní hàrí mọ́jàgbé máa tó o bá ṣe ní sọ̀rọ̀ tó tutù fún un pé ìtọ́ ẹ bá wà yẹn kò wá sí ìgbàláyè rẹ̀ báyìí kátó bá ṣe wà ní ìbá ṣe wá ṣe kínní ìbá ṣe ràn yín lọ́wọ́ nítorí pé ẹni tí máa ń ràn yàn lọ́wọ́ ọlọ́run ọba àlá máa ń ràn òun náà lọ́wọ́ ọ̀rọ̀ tó ń sọ yẹn kọ́dà bó ti fún ní kankan inú rẹ̀ ó tutù àbí òní tutù mo wá bẹ lọ́hùn àṣírí yín kò ní tú pẹ̀lú ògbó lọ́hùn ní tẹ̀ ń wáyé ẹ̀ sì rí àbí bẹ́ẹ̀ sì kọ́ báyà alubára ni malam ẹ alabamu sa'a ẹ̀mọ̀ tẹ́ ń pè alabamu sa'a ẹ̀gbà hausa <laughs> àwọn aláàjì pẹ̀lú hausa díẹ̀ tí wọ́n alábá musa ọlọ́run mú gbà mí wá ọlọ́run jẹ́ atọ́pàdé ń gbà mí atọ́pàdé ń gbà mí sáà àti ilé ayọ́parẹ́ kọ́ ẹ̀pẹ́ sáà kan náà nìyẹn àmọ́ àsìkò ni wọ́n máa ń pe sáà ètò ẹni pé ọlọ́run bá àsìkò mi wá tí ń lè ràn ọ́ lọ́wọ́ alábá musa ó tún ṣàdúrà fún un. àmọ́ kí wọ́n ti rí ojú rẹ tó ti pọ́n ojú ti kóró ti darú wọ́n lójú là kọ́ tẹ́ka tó tẹ́ ẹni bọ́ bá tẹ́ni tó tẹ́jú kò tó jòkó mẹ́. ọlọ́run bá aláàánú rẹ̀ ànábì létí pé amúrú o wọ́n <laughs> jagbe o nítorí pé ọlọ́run sọ ọ́ ọlọ́run ló ṣe kí ni òun lọ sọ ọ́ dà bẹ́ẹ̀ ọlọ́run bá aláàlọ́ kádàrá títí ẹ̀ báwọn ìwọ ògbọ́n bẹ́ẹ̀ ni wọ́n náà ò ní kankan tó ṣe síwájú ọlọ́run tọ́lọ́run bá fi ní kí wọ́n máa fún un ọlọ́run bá ní ẹ má jagbe ọmọ ẹni tí bá ń béèrè eré ànábì má jagbe o tọ́lọ́run bá ń bá ànábì wí ń bá wa náà wí ní abẹ́rẹ́ bẹ́ẹ̀ bá ti wá sẹ́jọ́ ọ̀nà rẹ fún ní tọ́ba lágbára wọ́n ní kọ́dà mọ́ máa wò ó pé ẹni yìí ó lè jẹ́ òpùrọ́ bọ́ bá ní òpùrọ́ ni tí ọba jó ń kọ́ ọmọ ya tọ́ bá ní òpùrọ́ ni tí ọba wá jó ń kọ́ ó sì ti jágbe mọ́ ọlọ́run sì ti mọ́ jágbe mọ́ tẹ́lẹ̀ máa tẹ́lẹ̀ kéèyàn mọ̀ sí ẹ̀ka kan tó bá ṣe wàhálà ni o pé látara ìbálòbára ló ń gbà mí gan sì gbé tiẹ̀ tí ò ní mọ̀ mi tá àdáwò ti tó bá ní fún wọn ní tó bá fún gan fún pẹ̀lú ọ̀rọ̀ tó ṣe kí ni ọ̀rọ̀ tó dáa ọkàn bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ ọwọ́ ara tiwọn ọ̀ra rodo ọwọ́ jù sí tó ṣe rí bọ́ọ̀ bá ṣe rí wọlọ́mọ̀ èmi nìkan ni <laughs> yóò mú owó ni àmọ́ yóò mú pẹ̀lú tikọ̀tikọ̀ náà fi ròyìn ànábì wa Muhammad sallallahu nínú àwọn ìròyìn náà fi ròyìn ànábì ni pé wọ́n ní inú ànábì máa ń dùn ara rẹ̀ máa ń yá tẹ́ bá fẹ́ fún yàn nǹkan wọ́n ní kẹ́ni tí ó fẹ́ fún kó tó rẹ̀rìn ànábì tó fẹ́ fún ní ọ̀kọ̀ọ̀kọ̀ rẹ̀rìn tálẹ́ kọ́kọ́ rẹ̀rìn náà méjèèjì jẹ́ máa ẹni tó fẹ́ fún ẹni tó fẹ́ fún yàn gan ànábì ní ọ̀kọ̀ọ̀kọ̀ rẹ̀rìn ló ṣe jẹ́ pé báárà téèyàn ń ṣe pẹ̀lú kó dijú kó lejú wọ́n díẹ̀ lẹ̀ fún àmọ́ èyí ládàá rẹ̀ pọ̀ ju alákọ̀ọ́kọ́ yẹn lọ ṣòkòtò láfijọ ànábì àjẹrùngbà ọwọ́ kù wà ó kú kí ni jama ó kù wà ẹ̀sìn ṣòkòtò kọjá kókó ẹsẹ̀ ẹ̀sìn ní kéèyàn nínú gbà ní kọ́ọ̀bù ẹ̀sìn ni ó àwọn ara ẹ̀sìn ànábì ni ká máa kọ́ṣe rẹ̀ pẹ̀lú bí bá ṣe ń ṣe láwọn ààyè kọ̀ọ̀kan kọ́lọ́mọ́sà ìfàwọ́ náà sínú wọn bẹ́ẹ̀ máa kọ́ṣẹ́ ànábì dáadáa ọ̀tọ̀ ló kọ́ táwọn èèyàn sọ ládùúgbò pé bàbá yẹn wọ́n lè ní àpàní bó ṣe wà àpàní o kò síjọ́ tí ebúyàn ló nígbà mi wọ́n lọ gọ̀ ọgọ̀ gan kò sì wọ́n yẹn gọ̀ kọ̀ mọ́ làdó kọ́ bẹ́ẹ̀ sèrè yẹn àwọn nǹkan tẹ́lẹ̀ náà kọ́ yẹ kó fowó ṣe inú ayé rẹ̀ yóò filẹ̀ yóò máa rántà àwọn èèyàn kò sí ìdí gbé mbẹ̀ kò sí ìdí máa gbé mbẹ̀ kọ́lọ́mọ́sà sọ wá lẹ́ni rẹ̀ ọlọ́run bá ní wa amma bi ni'mati rabbika fahadith fahadith bi ni'mati rabbika hadith ni pé máa báwọn èèyàn sọ máa bọ́lọ́hún sọ máa sọ fọ́lọ́hún máa sọ fáwọn èèyàn láti máa fi ìmoore hàn lérí ìdẹ̀ra tọ́lọ́run bá fún ọ. fahadis mà dúpẹ́ ọlọ́mọ dúpẹ́ o mo dúpẹ́ o lẹ́yìn náà mo sọ fáwọn èèyàn pé ọlọ́run bá ṣe báyìí fún mi ẹ bá ń ṣe kínní ẹ bá ń dúpẹ́ ó gbé mọ́tò yọ wọ́n ní ọ̀rẹ́ a àwẹ̀ o àwẹ̀ ni pé wọ́n fẹ́ gbà kankan lọ́wọ́ rẹ̀ wọ́n bọ̀ àwọn kankan nítorí àwẹ̀ o àbí bẹ́ẹ̀ sùn kọ́ wọ́n kàn ní a mọ́tò yìí mà dáa ọwọ́ ní à àbúrò bàbá mi kan ló gbé sí lọ́dọ̀ àbúrò mọ́mí mi kan ló wà ní UK ó ní kí n bá wọn wò ó kí n bá wọn sáfíìsẹ̀ kí n bá wọn wọ́ ọmọ ẹ̀ mo ti gbé e jáde irọ́ ní sì ń pa òun ló ní mọ́tò ẹ̀ kò fẹ́ kí àwọn èèyàn mọ̀ pọ́lọ̀ ń kẹun wọ́n ní lágbájá ilé ọ̀dọ́ yín nìyí. a ní mọ̀rẹ́ntì ẹni ah, ntị ẹni ẹ̀ wọ́n mọ̀já sí kọ́kọ́rọ́ kú <laughs> ọ̀daràn létà lápadà wà bọ̀ pé ilé yẹn ile ló ṣe kí ni ọlọ́run lọ́kọ̀ àmọ́ ẹ dákun ẹ̀yin màá yá mo fẹ́ kẹ́ bá ń ká lọ ọlọ́run fún mi ọlọ́run fẹ́ràn kéèyàn mọ̀ síbẹ̀ ọlọ́run fẹ́ràn kéèyàn mọ̀ ẹ̀dàkùn oyé ọlọ́run sí nǹkan àgùn kan fún mi lẹ́ni ẹ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ta ló ní gẹ́gẹ́ yìí ẹ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run last week náà ni mo rà á sórí bó ṣe sọ fẹ́ nìyẹn inú ọlọ́run máa dùn sórí wàá tó gbé ọlọ́run ò ṣe é fún ọ ìgbé ọlọ́run ò ṣe é tọ́lọ́run sì ṣe é ọ̀pọ̀ ọ̀rọ̀mọ́lọ́run alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì o tún wá mọ́re fún ọlọ́run ọwọ́n jẹ́ káwọn èèyàn máa rò pé ọlọ́run ò kí ọ ọlọ́run sì kí ọ tó fi fàámà bí ní ìmọ̀tòrò bíkà fàhadìs hadasa yóò hadìsú hadìs hadìs ni pé bá wọn sọ sọ fún wọn. lànàbí fi ní sàlọ́sọ́lá ó ní ìnàlọ́hà ọlọ́run ọba o yuhibbu an yura atharu ni'matihi ala abdihi ọlọ́run ọba nífẹ̀ẹ́ kó máa rí àpẹẹrẹ ìdẹ̀ra rẹ̀ lára ẹrú ẹ̀ ọlọ́run kẹ́ ọ àbí nígbà tọ́lọ́run ti kí ọ yẹn ọ máa wá lo ìdẹ̀ra yẹn fúnra rẹ ó tún máa ṣe sàrà ń bẹ̀ ọlọ́gbọ̀nà àti ra seven thousand pé ọwọ́ lè ra seven hundred lánìyàn pé ká má bàa mà kówó ń bẹ ní ọwọ́ rẹ̀ nítòsí èèyàn ọ̀dà èèyàn lówó àti raṣọ gidi wọ́n ń wè kísà aníkílódé ó ní ẹ mọ̀ pé ojú ojú wà ojú ẹ ojú báwo àlébi lọ́lọ́run fẹ́ tóun rí àpẹẹrẹ ìkẹ́ ọlọ́run lára rẹ̀ kọ́lé tó dáa ìdáàpà ni kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ náà wọ́sọ tó dáa mọ́ wọ́sọ àpà lóhun tó dáa mọ́ ṣe kíni mọ́ fowó ṣòfò dé jẹun tó dáa mọ́ dèdè kú jẹ́ ó ní owó lọ́wọ́ ẹ̀yìn yọ́mọ̀ mú gàrí láwọn yẹn bá bá ti ń fi kúlíkúlí àti gàrí ti fi ń yíra wọn yóò mú kọ́ láàárọ̀ gàrí lọ́sàn-án fùfú lálẹ́ àbí àkàrà tẹ̀kọ́ ẹ̀yìn bá ń ra ẹ̀yìn tẹ̀kọ́ yìí náà ti dá ẹ̀yìn ọmọ ń kọ́ jẹ́ tẹ́ bá rí látara ahun látara kí ni jama ahun ọlọ́run ṣe ní olówó ìwà dàbí tálíkà wọ́n tún wọ́n sí náà ni o èyàn ní èyàn ní sèyí tó ga jù èyàn ní sèyí tó ṣe kí ni tó wọ́ọ̀sì jù èyàn wà láàrin méjì ọlọ́run fi nílẹ̀ yóò fi kètò sáàtì mi sáàtì yìí ọlọ́run bá ní gbogbo àwọn olówó tí wọ́n bá ní owó ọlọ́run bá ní bó ṣe bẹ́ẹ̀ ṣe gbà yín láàyè yẹn bẹ́ẹ̀ náà ni kẹ́ gbà ìyàwó yín àtàwọn ọmọ yín láàyè ẹ má fowó bà wọ́n jẹ́ o àmọ́ ẹ ra nǹkan tó dáa fún wọn wọ́n mọ̀ kòtò àlẹ́ yìí sukùhù ọlọ́run ní ẹni tó wá dé pé níwọ̀nba náà ní tiyẹ̀ fálẹ́ yóò fi kí mi máa ta òòlà kóhun náà ná níwọ̀nba inú tá a ṣe kí ni tá a ṣe fún. kí là ń sọ láàyè yìí sìn ìtumọ̀ ẹni pé ẹnìkan lè lágbára kọ́ ra kẹ̀kẹ́ náà bẹ̀rù fún ìyàwó ẹ̀ ìwọ́n ti wọ̀ lágbára kọ́ ra mọ́tò oye bọ́yá Camry tọ́wọ́ lọ́ọ́ lè ra kẹ̀kẹ́ náà bẹ̀rù ó ṣe dáa ẹni tó lágbára àti kọ́ odidi four bedroom flat tọ́wọ́ lọ lè kọ́ èrú self contain fún ìyàwó rẹ̀ ó ṣe dá nítorí pé ọlọ́run ọba aláàgbọ̀ láàyè ìgbàláyè ìgbàláyè ọlọ́run ìwà yẹ́rì zùkú mọ́ ìyẹn ṣáàhù bí gèrè ìsàm ọlọ́run ọba ní àádá ìkẹ́lẹ̀ fẹ́lòmíì òun gan fún rẹ̀ kò ní mọ iye tóun ní mọ́ bó ti sọ̀rọ̀ bàbá kan fún yín Sheikh Suleiman Rajihi gbogbo orúngbọ̀n rẹ̀ ń sìn ó ti funfun báláwo bàbá ti ń lọ bí eighty báyìí àbí ninety iná àwọn àgbà olówó ní Saudi Arabia Sheikh Suleiman Rajihi irúgbọ́n rẹ̀ dé irúgbọ́n rẹ̀ dé dodo báyìí ó ti wá funfun báláwo nísìn ẹbí tí bìtì owó ń bẹ lọ́wọ́ ẹ̀ nígbà táwọn èèyàn láwọn fẹ́ máa practice báńkì rìbá ó ní báńkì tó ń gbé kalẹ̀ pa bó lápè one real kò ní símẹ̀ àwọn èèyàn wa ọlọ́pàá kò máa ṣiṣẹ́ pẹ̀lú rìbá yẹn àwọn ẹlẹ́sìn àtàwọn olówó ńlá àwọn patronize báńkì ẹ̀ ló tóbi jù. wọ́n ní lọ́jọ́ kan pẹ̀lú àwọn àti dírẹ́fà rẹ̀ wọ́n jọ ń lọ. ọwọ́ sọ fún dírẹ́fà yìí pé ilé tí àwọn máa ń kọjá lára ẹ̀ báyìí ilé yẹn wà ládùúgbò kan ó ní ilé yẹn ìgbà táwọn bá ti kọjá ń bẹ̀ ilé yẹn máa ń wò ó sì lágbára kọ́kọ́ ipe kan sọ fún engineer pé kí engineer ó kọ́ wá wò bó ṣe rí yẹn gẹ́lẹ́ òun fẹ́ kọ́ bá wọn kọ́ láìpẹ́ ó lè mú bí wọ́n ti mú owó wà bí wọ́n ti mú bó bá pọ̀ tán èyí ní kọ chẹ́ẹ̀kì mọ́ tó bá pọ̀ tán <laughs> èyí ní kọ chẹ́ẹ̀kì mọ́ tó ti ò ní transfer mọ́ ọkà máa pàṣẹ ni arísìkì tọ́lọ́mù fún wa táàbì sílọ́n kọ́lọ́mọ́sá dálé wa lọ́wọ́ engineer ni wọ́n sọ fún ọba pé engineer wa bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín wọ́n sọ fún sheikh pé sheikh imadillah gbogbo àwọn dáa wíyìn wọ́n gbàgbà àlàmísì àti mọ́ndé o thirteen fourteen fifteen o tìláwà koran lóru ni o tàbí <laughs> pé wọ́n sí lọ́mọ́ ìjìnlẹ̀ wa ní kí ní gbọ́ lẹ́rìn mọ́tò kó máa gbọ́lẹ̀ ọ̀rẹ́rìn ó ní ẹdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ń ka ilé yìí tẹ́ kọ́ wá ń hó kinní kan ilé tẹ́ rí òun <laughs> wá ń hó kan àwọn ilé tẹ́ ní ṣé kì ní ọ̀rọ̀ tí mọ̀ torí gbogbo ẹ̀ ó ti di business ọ̀yà ẹ̀kọ́ àwọn yẹn síbẹ̀ èyí tí wọ́n kọ́lẹ̀ fáwọn opó ń bẹ lọ́tọ̀ o endowment yẹn ń bẹ lọ́tọ̀ o wọ́n kọ́ wọ́n kọ́lẹ̀ gbogbo àwọn opó èyí tí wọ́n kọ́ fáwọn ọmọ òrukàn bẹ́ẹ̀ rẹpẹtẹ èyí tí wọ́n kọ́ fáwọn student of knowledge University tó wọ́n tó bá gba àwọn student tó ti níyàwó wọ́n ti níyàwó tí wọn bá rí ibi kó wọn sí mọ́ òun ti kọ́pì kankalẹ̀ yóò máa kẹ́kọ̀ọ́ yóò sì máa gbélé fúlẹ̀ sí lọ́wọ́ àmẹ́jọ mọ́ ẹ bá wọ bẹ̀ ọ̀yẹ́ èyí wò pé ṣé ilé tọ́lìbù student lélẹ́yìn ní àbí òtẹ́ ọkọ̀ fọlọ́wọn ọba pé òun lọ lè gba aládàá rẹ̀ lọ́rùn láìpẹ́ yìí ní gbogbo wọn ní owó yẹn ti pọ̀ kọjá pé ó wá pé àwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ ọmọ ó kọ́ máa wá gbowó <laughs> ọmọ agbo ọmọ àtàwọn ọmọ ọmọ kété pé ń pín ogún o ẹ̀bùn nìyẹn o ẹ̀hẹ́ bá kú tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pín èyí tó bá kù nídìí bẹ́ẹ̀ kọ́lọ́wọ́n kẹ́ èèyàn kéèyàn máa wá sí ìgbà tọ́lọ́wọ́n kẹ́ gọ̀dá ayà yìí ló já mà bẹ́ẹ̀ fàá máa bìnrin máa sọ̀rọ̀ bíká fahadif ọlọ́wọ́n bá ní gbogbo ìdẹ̀ra tí ọlọ́wọ́n bá ṣe fún rẹ̀ ànábì ìlà nàbì máa sọ máa sọ máa sọ fáwọn èèyàn kó sì máa fi hàn síta suratu duha ní sọmárì sọmárì wàdúhà ọlọ́run ọba ní mo fi àsìkò duha búra wàlẹ́yìlì ìdá sájà mo sì fi òru búra nígbà tí òkùnkùn rẹ̀ bá òkùnkùn rẹ̀ bá nípọn tó bá dúdú kirikiri ìdàsájà tó bá ru ẹ̀ wọ́n ní òru tó ru ìdàsájà yóò bá rẹ̀ gan nìyẹn nígbà tí ilẹ̀ bá dúdú ọlọ́run ní bó fasikò yẹn búra àsìkò yẹn kò sẹ́ni táyà rẹ̀ já ń gbà wọ́n bọ́tí wọn ti ń ka fálákì àyà rẹ̀ oníṣẹ́ kínní kò ní já mọ́ ọlọ́run ọba ni má wà dá àkàrọ̀ búká ọlọ́run ọba rẹ̀ kọ̀ pa ó ti o wọ́n máa kọ́la ọlọ́run sì bínú sí ọ wàlàlẹ́ akhiratu khairun laka minal ula ọ̀run rẹ yóò dáa ju ilé ayé rẹ lọ. ọlọ́run bá ní walasawfa yu'tika rabbuka fatarda ọlọ́run padà fún ọ ní gbogbo tó ń tí inú rẹ sì padà dùn sí nínú àrànṣe nínú ìfẹsẹ̀múlẹ̀ àti àpípọ̀ àwọn olùgbàgbọ́ òdodo. alámùyẹ dídìkà yẹ tí máa ń fa áwá ṣé èsì pé ọlọ́run ọba rẹ ọlọ́run ọba rẹ rí ọ ní ọmọ òrukàn kó tó wá ṣe kínní kó tó wá gbọ́ ọ láàyè ọmọ òrukàn tí ò níbi tí ń gbé fáàwá ọlọ́run padà wá gbọ́ ọ láàyè tó wá níbi tó ń dágbé fúnra rẹ ṣé èdè ó tún máa kúrò láti ibìkan bọ́ ibìkan mọ́ bí wọ́n sì máa ń transfer rẹ tẹ́lẹ̀ yẹn alámùyẹ dídìkà yẹ tí máa ń fa áwá. ọlọ́wọ́n bá rẹ̀ sí orí ọ ní ọmọ òrukàn ni fàáwá ọlọ́run wá gbọ́ láàyè ọ̀wájẹ́dà kàdọ́ọ̀là ọlọ́run rí ọlẹ́ni tí kò mọ̀ ọwọ́ fọ̀nà mọ́ pẹ̀lú ẹ̀sìn rẹ̀ á ìlà rẹ̀ orí ọ ní ẹni tí ò ní fàágìnà ọwọ́ àrò ọlọ́rọ̀ kú lọ́dọ̀ àwọn èèyàn lè bẹ́ẹ̀ fàlà àtẹkàhárì gbogbo àti ọ̀nà bá ti rọ́mọ òrukàn má ti o má jẹ́ ń pa má sàbòsí fún má yẹ̀yẹ́ ẹ̀ fàlà àtẹkàhárì má jẹ́ ń pa má sàbòsí fún wàá ma sá ilá orí gbogbo àwọn tí wọ́n máa ń béèrè pé ẹ̀bùn mi fàlà àtẹnihárì bọ́ọ̀ bá ní tó fún wọn má jàgbé mọ́ wa amma bi ni'mati rabbika fahaddith gbogbo àwọn ìdẹ̀ra tá a bá ṣe fún ọ tó jẹ́ ọlọ́run ọba rẹ̀ máa sọ kọ́ máa dúpẹ́ kó sì máa fi hàn àwọn èèyàn má dìnnà ẹ̀yìn ìdẹ̀ra ọlọ́run ẹlòmíì máa ń dìnnà ìdẹ̀ra ọlọ́run látara pé bóyá táwọn yẹn bá mà wọ́n máa dà wọ́n láàmú ẹgbẹ́ bọ́dà àwọn ẹgún náà wọlé yẹn ilé ìwòta sọ bẹ́ẹ̀ alọ́ sọ bẹ́ẹ̀ má dà wọ́n lóhùn kàtìkàtì wọn wí o nítorí pé ká bàbá àmọ́ gbé bùkátà wá sí ọ̀dọ̀ rẹ̀ ẹ máa kúrò náà mọ́tò yìí ọ̀nà ọlọ́run já lè rarú ẹ̀ ọ̀nà já lè rarú ẹ̀ nítorí ká bàbá tọrọ owó ní ọwọ́ ẹ̀ ẹlẹ́mìí fẹ́ lè sọ pé aṣọ tó ń wọ̀ gan òun yarí ìdẹ́lẹ́mìí ya ń dé ìtọ́ bá ní ni kó ṣe ìtọ́ bá lágbára ọlọ́run níbi ọ́ ọlọ́run ní ṣe kí ni ọlọ́run níbi ọ́ ẹlẹ́mìí sì máa ń dìnnà ìrè ọlọ́run nítorí pé ẹ̀rù àwọn ojú ń ṣe kí ni ojú ń bà á pé tí òun bá lóun lòun nísìn bóyá òun ó kojú bọ̀ kíní òun padà ní lálùbáríkà mọ́ èyí tó ní ká máa fi pamọ́ òun náà ni àwọn nǹkan tí a fẹ́ ṣe ó tiẹ́ tọwọ́ wa ò tí ì ṣe kíni tọwọ́ ò bà ọ̀sán sáwó jọ gbogbo ara ilé àtàrà oko kálukú ti gbọ́ pé wọ́n lọ fẹ́ ra mọ́tò ó súnmọ́ kí ojú burúkú kó ṣe kíni àwọn àlùjànnú a kan dànkarú mọ́ lọ istainu bilkitmani ala alhajat anábì láwọn bùkátà yín kan yọ̀ọ̀dà da ẹ máa wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run lẹ́yìn náà kẹ́ ẹ máa kíp tó bá fi pamọ́ o ọlọ́run ò ṣe o rọ́ mọ́pàá rọ́ kọ́lọ́wọ́n fèrè kárí àwa náà ìwọ́n tí ọlọ́pàá ti sọ̀rọ̀ fún tíláàmì máa ṣàdúrà fáwọn tí wọ́n ń wò ó torí irú èwo àwọn náà ọlọ́run ló ṣe nǹkan báyìí o mọ̀ wá bẹ̀ lọ́wọ́ ọba bó ti ṣe tèmi yìí náà kọ́lọ̀ ṣe tìyín náà bẹ́ẹ̀ kọ́lọ̀ ṣe tìyín náà bẹ́ẹ̀ kọ́lọ̀ ṣe tìyín náà bẹ́ẹ̀ ẹ̀mí wọ́n ṣe kí ni ẹ̀mí wọ́n wálẹ̀ inna kulla dhi ni'matin mahsud kò sẹ́nìkan tí a sọ̀rọ̀ fún tí ò sáwọn kan tí wọ́n ń jowó ẹ̀ gbogbo bó ṣe rí àwọn náà fẹ́ ṣe kí ni àwọn náà fẹ́ rí bẹ́ẹ̀ èyàn wá dà níyàn kí tọmọ làkejì ọba jẹ èyàn máa ń tọrọ nígbà ọlọ́run sálìlì ìlàhà lẹ́sẹ̀ àtọ́ òyò tí ká ọlọ́run ọba tó ṣe fóun náà kó ṣe ti tòun náà eléyìí ní jẹ́ olùwàgbọ́ òdòdó tọ́wárí oore masha Allah tabarakallah barakallahu fi òun náà ní kọ́ máa sọ kódà bí àṣetá ara rẹ bá fẹ́ máa sọ nǹkan míì barakallahu tó ti wí kò ní jẹ́ kó rí ṣẹ́ṣe torí tẹ̀yìn yóò lè ba nǹkan òun jẹ́ àbí tọ́wá dé gbóńtò òun náà kò fi fálákì àti náà sílẹ̀ lókun ìwọ náà tọ́wá ti rí oore masha allah tabarakala àbí barakala òfin tó ṣe jẹ́ pé ọ̀rọ̀ wà lọ́dọ̀ àwa tí a forí hàn àtàwọn tí wọ́n fẹ́ fi oore hàn àwa tá a forí hàn àtàwọn tí wọ́n fẹ́ forí hàn sí gbogbo ala ní ojúṣe wa ẹni tí tọ́wá ti rí tọ́wá ti dá má gbàgbé àti ti barakala o fi kí wọn náà wá tọrọ rú ẹ̀ àmọ́ kọ́ ọmọ wa lọ lè bàjẹ́ kọ́ ọmọ lọ lè sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kọ́ ọmọ lọ lè sọ pé ọ̀rọ̀ apáànù kan wáyé olóhùn ra mọ́tò ẹ̀dàkùn sí etí ìwé ẹ̀dàkùn níbo ló ṣe rówó ná ẹ̀dàkùn lọ́kàn bẹ́ẹ̀ mi ó sàfẹ́ kọ́ńtàsì káwọn èèyàn sáré sí pé kódà fún kódà fún ó lé ní ó nídìí bẹ́ẹ̀ kéèyàn má ba tẹ̀lé lẹ́ni jẹ́ kí tiẹ̀ náà kọ́ mọ́ bá ṣe kí ni kọ́ mọ́ bá bàjẹ́ ọlọ́run kó ṣe wá ní ẹni rẹ̀ kọ́mọ̀sí wa ní onílara ibi tá a dúró sílé ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wa sọ́ọ̀tù dóhà ẹ̀kọ́ tí ń kọ́ wa òun náà ni pé ọlọ́run ọba ń fẹ́ ànábì lọ́kàn balẹ̀ yìí pé má wo ọ̀tá o má wo tọ́ta ń ṣe kí ni tọ́ta ń sọ o ìwọ ọmọ bá tiẹ̀ lọ àfọ̀n ní kan báyìí àfọ̀n ní kan báyìí àfọ̀n ní kan báyìí ìbá wà láṣẹ báyìí fún ọgbà kan báyìí ìbá wà láṣẹ báyìí fún ọ ni àní mú ọkọ̀ nínú ìyàwó ni àní mú ọ kò ní ibi tí ẹni tí ń wọ́ tí ń wọ́ sùn tábà fi ọlẹ̀ ni àní mú ọ kò ní ara àwọn tí wọ́n ń tọrọ kan tó jẹ àfiọ́lẹ̀ àfiọ́lẹ̀ kò sẹ́ni tí ìrẹ̀wẹ̀sì ń bàjẹ́ mọ́ ẹlòmíà ní ah ṣáàṣù gbogbo àṣekárù là ń ṣe gbogbo àdúrà ẹ bá ní àdúrà wáyé a ní ilé mọ́sẹ̀ àdúrà yìí kọ́ ilé mọ́sẹ̀ àdúrà yìí kọ́ kọ́ra mo ti láàárọ̀ yìí kí ló wá ṣẹlẹ̀ bùkátà ò ti bìyà tó ọ̀kan náà là ń kọ́ yìí jẹ́ wọn ọmọ kọ̀ọ̀tínú náà nì àdúrà náà ló tún kù lẹ́yìn àdúrà àmọ́dé tó lọ́wọ́ bá dé tó bá sí ìkẹrẹ fún tó bá sílẹ̀kùn kẹrẹ fún láàrin ìṣẹ́jú kan ọgbà gbogbo wàhálà tó ti ṣe. níbi bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹ̀kọ́ tá à ń kọ́ mbẹ́ òun náà ni pé nǹkan máa ń rọ́ọ̀f tó bá padà yá yọ padà sí kíni yọ padà tó lẹ́yìn náà tí ọwọ́ wá tẹ́ táwọn wá tán tá a ti dèèyàn tán ká má gbàgbé àkàbà tá a ṣe kínní tá a fi gòkè ká má gbàgbé àwọn òbí wa ká má gbàgbé àwọn àwọn nígbà mi ò lè jẹ́ ọmọ gan ká má gbàgbé àwọn ìyàwó wa ká má gbàgbé ọkọ wa bí kò dídá ṣe ṣe dáadáa tó àdẹ́bí àwọn apẹran àdẹ́bí ọpẹran yọ̀dọ̀ ní nínú ẹran yẹn kán lè bá wọn bù fún àwọn ọ̀rẹ́ kọ̀díjà nítòsí yẹn tí kọ̀díjà bá wà lójú ayé yóò dùn mọ́ àbí ò ní dùn mọ́ àdébí tí wọ́n ń ṣe dáadáa sóòkù tí ọmọ ti lọ lẹ́yìn mọ́ látara ìfi ìmoore ṣe kíni ìmoore hàn nígbà tí ànábì ń sọ̀rọ̀ ọjọ́ kan ó sọ dákọ̀ Khadija Khadija Khadija Khadija ìyàwó Aisha ni Khadija Khadija Khadija o kìí ṣe gbọ́dọ̀ wọn bá ti fún ọ ní ẹni tó dáa ju Khadija lọ ànábì wallahi ma abdallah ni Allahu khairan minha ọlọ́run fún mi nírú Khadija nù yín amọ̀nà ti bí ẹsẹ̀ káfárà bí yan nas òun ló kọ́kọ́ gbà fún mi pé Islam òun ló kọ́kọ́ gbà Islam lọ́dọ̀ mi lẹ́yìn náà kọ́ wàwá wasati ní bimali ha ní harama ní yan nas nígbà tí ojú ń pọ́n mi tí yà ń jẹ mí tí ìṣẹ́ ń dà mí láàmú òun ló fi owó rẹ̀ ló fi ṣe kí ni ló fi kẹ́mi ó fowó rẹ̀ kẹ́mi ọ̀wọ́ wà sátí níbi má lè ha kọ̀díjà ìsọfà nẹ́bì pé báyìí ni kò mú ọ̀gá ìgbowó kalẹ̀ ní pẹ́tọ̀ bó ṣe wà ń àjọ máa na náà ni ó <laughs> wọ́n ti ń ṣòwò owó ń wọlé wọ́n ń ṣòwò owó ń wọlé àdébò kan mú tó bá wù mẹ́ ní kété kó báyà wọ́n mọ̀ pé bàdá ṣé a lè. sálé mú <laughs> ah, àwọn tí wá ń sèkọ́ náà bá tó wọn ṣe wọ́n mọ̀jú owó tí aláàmú sáà ní bá ṣe ń ya ọ̀dà ní ọmọ ọ̀rọ̀ létí pé tọ̀ ó di iye báyìí o ó di iye báyìí o in nineteen seventy two <laughs> ẹ̀yà iye báyìí lọ́wọ́ mi <laughs> lẹ́yìn ìgbà tí èyí ti darúgbó ọlọ́mọ sábà tó wọn ṣe. Khadija anábì ní kò sí rẹ̀ o anábì fi ìmoore hàn kọ́dọ̀ ọlọ́run ọba aláà náà tún fi ìmoore hàn dìbò nílùú dénjọ́ kan ọ̀dẹ̀ ń sọ fún anábì ó ní ọlọ́run rán mi sí ọ o lẹ́yìn náà ọlọ́run tó wá ìkúrí wa sàlám ọlọ́run bá ní kí n sọ fún ọ tí n bá jí sẹ́tàn wípé kí n sọ fún ọ pé kọ́ bá àwọn ọmọ sálámà sí Khadija aláàlá tó gé sọ́mà látara kíni látara eh, eh, Eh, ìgbàfọ́kọ àti ìnáwó sínú kínni sínú ẹ̀sìn ọlọ́ wọ́n bá mú lẹ́tà wá bẹ́ẹ̀ lómi sìn ìyàwó gẹ́gẹ́ náà sọ fún pé ẹ̀dá kùn sẹ́yìn nìkan ni wọ́n máa ń kọ lẹ́tà sí mọ́ṣáláṣí tí wọ́n mọ̀ bòmí ni ẹwà dáhùn ńlá bẹ́ẹ̀ bá ti rẹ̀ sìn ẹ̀ lọ́wọ́ arísìkì yẹn ò ní tàn yóò mọ̀ pọ̀ sí ni ọlọ́ni wàlá yansuranna Allahu ma yansuruhu ọlọ́ni gbogbo ẹni tí bá ń ẹ̀sìn mi lọ́wọ́ dáadáa ní kí n ràn lọ́wọ́ dandan ọlọ́run fi síbẹ̀ ó ní wàlá ya ń sọ̀rọ̀ nàlọ́ ọlọ́run ní ó ti di dandan lérí mi kìrìnà lọ tó ṣe pé ní ìbá jí lójúmọ́ báyìí tó bá ti jẹun tán tó bí àbùkátà lé tán ẹ̀sìn lókùn tó mọ̀ wá pé dákun bolẹ̀ sínú àtàrà lọ kọ́lọ̀ wọn láàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wọn mọ́sá jẹ́ ara àǹfààní tó wà nínú sùúrà àtàkà yìí àwa tí à ń jìyà lọ́wọ́ àwa tá à ń jìyà lọ́wọ́ kọ́lọ̀ wọn mọ́sá jẹ́ ó dópin fún wa àwa tó ti gbéga ọlọ́mọsá jẹ́ aláàánú àwọn èèyàn tó wà nílẹ̀ gbogbo àwọn àtàtì wá ga ọlọ́mọdé àti padà sẹ́yìn mọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث